àsúnwọ̀n ó ṣẹlẹ̀ níbẹ̀ you can't just say you want to move on kí ni kábíyèsí ṣe ó kọ obìnrin kí ni kábíyèsí even some people are saying ẹ eh, bóyá because of sex àní ní ilé ọlá àrídébẹ̀ àrímàlè sọ ni ó di fẹ́ lẹ́nu awọ́wọ́ be it sex be it bully control kábíyèsí whatever you think you pé kábíyèsí tiẹ̀ fún yín láyè láti sọ̀rọ̀ láti máa feature on social media láti máa jó láti máa fara yín hàn I think the kábíyèsí is still liberal to some extent mo dẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ yẹn náà I think kábíyèsí gan gbọ́dọ̀ check àwọn kankan there are some things kábíyèsí gbọ́dọ̀ check the the throne is too sacred for the báwo mo ṣe fẹ́ sọ access kí ọmọ create for every Tom Dick and Harry láti máa wá sí ààfin láti máa gbé sórí social media there are some things tó yẹ kí kábíyèsí kí kábíyèsí ti kí kábíyèsí ti boycott kí kábíyèsí ti stop gbogbo àwọn kan wá sáàfin àwọn wá ń ya fọ́tò pẹ̀lú ọba àwọn eléré kan wá èèyàn kan fẹ́ fẹ́yàwó wọ́n ń ṣe wọ́n gbé sórí social media this the seat of Ọọ̀ni is too sacred for that kí kábíyèsí náà kàn jọ dé gbogbo àwọn yèyé bẹ́ẹ̀ yèyé bọ́ba jí bọ́ba ládé gbogbo yèyé àwọn yèyé yèyé yèyé kí omi gba oyè ní ààfin àwì kí mo lọ sáàfin àdẹ̀ kí mo ṣàlè kábíyèsí mẹ́sàn pé mi ṣàlè kábíyèsí o ṣùgbọ́n kó bá ṣe bẹ́ẹ̀ àwì kí mo ṣọ̀rẹ́ kábíyèsí àwì kí mo fọwọ́ pa ọba lára but please do it with respect don't make it open tí kí olórí kábíyèsí eh, Naomi bá sọ wípé emotional trauma ló ní yes i will agree with that because sometimes when you are now rubbing as young as she is most of you are even older than she is In injulọ in the hour surfing, you are my rub to her face You are my she kékeré àjòwú wọ́n dẹ̀ ti fún olórí ní proper lecture wípé ní kábíyèsí o ọkọ gbogbo ayé ni ọkọ oṣó ọkọ àjẹ́ ọkọ dúdú ọkọ pupa ni wọ́n jẹ́ kí olórí mọ̀ olórí sì rò wípé me and my husband ẹ̀dẹ̀ ẹ̀sẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ní ààfin ọba kí ọba kankan bá kàn ṣe bẹ́ẹ̀ láàfin ọba èyí ṣe ààfin Ifẹ̀ òdáyé níbi ojúmọ́ ti ń mọ́ wá èyí ṣe ààfin Odùduwà bàbá ńlá bàbá ìyá Yorùbá irọ́ o so gbogbo pé I want to face my who says Who says? How dare you say you want to face your son, Tadenikawo, our own royal prince, cannot be raised by another man, can never be raised outside the palace. You have to return to that palace. It's, it's either you leave the boy at the palace for another woman to raise him for you, or you go back to the palace to raise him and you apologize to the king. Can be Kábíyèsí iná bá folórí mọ́ra o torí kí ọmọdé bá fẹ́ ṣe bí àgbàlagbà yorùbá ọjọ́ orí máa jẹ́ bóyá owú ni o bóyá olórí rò wípé tó bá kó bá ti dalẹ̀ òun á ṣe adé lórí ọba òun á máa fọwọ́ pa ọba lórí bóyá ó rò pé smooching àti this breakfast in bed ó wà ní ààfin náà ni kábíyèsí ìní a bá fún lórí làwọn làwọn mìmọ́ra o kí a bá ṣàlàyé fún pé kò rí bẹ́ẹ̀ o. ìgbọ́n ti mi sọ wípé kábíyèsí fẹ́ ìyàwó mi kábíyèsí fẹ́ ìyàwó kó bá wù ọ́ ní ìrìṣà ó lè fẹ́ ìyàwó mẹ́jọ it is tradition mo mọ̀ pé ìyẹn obìnrin kan yẹn a máa sọ pé bẹ́ẹ̀ lóbìnrin lèmi náà obìnrin ni mí ilé ọlá wù mí it's just like pé kí aláàfin kí ikú bàbá yèyé ké sọ fún mi wípé ké dédé fà mí lọ́wọ́ bẹ́ẹ̀ kéhùn fẹ́fẹ́ mi kí n wá wọ ilé ọlá kí n wá bìlíìfù wípé tèmi nìkan ni ikú bàbá yèyé àgbọ́ irọ́ o mo gbọ́ ó lè di ọjọ́ kejì ké fẹ́ ìyàwó mẹ́wàá lé mi ilé ọba ni ó yàtọ̀ sí ok ṣe eré kábíyèsí ké mú olórí sílẹ̀kùn ọlá ké lámú gbọ̀rọ̀ ká ní rẹ́gísírì ní bí ẹ ṣe bí pẹ̀lú ẹ̀ bí a ṣe máa ń ṣe kí a máa ń fi ákọ̀fù sí rẹ̀ rẹ̀ alọ́wọ́ kí a yà mí ṣe ìyàwó kábíyèsí ní ṣe bẹ́ẹ̀ irọ́ o ẹ̀tọ́ olórí ni láti fa kí kábíyèsí bá sọ pé òun fẹ́ níyàwó mẹ́jọ lẹ́ni ẹ̀tọ́ olórí ni láti fa ìyàwó kẹfà wọnú ilé tọ ọba lọ kéde kọ ìyàwó kékeré bí wọn ṣe ń ṣe ní ààfin kó bá lè dùn nínú gẹ ìgbọ́dọ̀ show rẹ ọba dẹ gbọ́dọ̀ show emotion so i don't know what olórí Naomi mi ìmọ̀ nǹkan tó ń complain about okay you want to influence kábíyèsí decision The bóyá bí kábíyèsí ṣe ń rúlu ìlú you want to influence him you want him to consult you before doing anything no no that's the difference between being married to a king and being married to a man just an ordinary man who is struggling and making his money you can't enjoy the two yes so let I mean mo rò wípé olórí ìṣílẹ̀kùn ọlábóyà á a withdraw rẹ̀ ọ̀dẹ̀ á tún kọ another me, another open letter to apologize to the throne to apologize to us torí kí olórí ìṣílẹ̀kùn ọlá máa wo ti ọjọ́ orí ó ti dẹ ìyá fún everybody fún ìyá ọmọ that are looking up to her kí a dẹ̀ mi fọwọ́ gbá orí kí a mi fi tiẹ̀ tọrọ lọ́wọ́ ọlọ́run wípé èmi náà fẹ́ dé ipò for forgetting that there are prices there are sacrifices there are responsibilities attached to such position you will apologize you can't get adeni kawo you can't àfi tó bá jẹ́ pé kì í ṣe ọmọ kábíyèsí èèwọ̀ òrìṣà dẹ̀ ni ọmọ àlè ò lè ọmọ àlè kò lè wá ààfin wọn lè ṣòro fún ọmọ àlè láàfin so a mọ̀ wípé ọmọ onírìṣà ni ó wá lè jẹ́ IVF ó lè jẹ́ anything bó a mọ̀ wípé ọmọ bàbá ni so you can't raise a royal prince outside the palace and jọ̀ọ́nà ẹ bá mi bèrè lọ́wọ́ olórí sílẹ̀ kan ọ̀la aṣọ tí eégún bá bọ́ bàtà ló fẹ́ wọ̀ ní aṣọ tí eégún bá bọ́ ẹ fi olórí wúrà ọlá sílẹ̀. Si ibi gbogbo ní rí ìfàsẹ́ lórí ṣẹ́bọ̀ yorùbá a ní àbòsí gan ṣèbó ti fún olórí ìbúrẹ́ ọ̀rá ìyẹn náà sá lọ gbogbo rí alamọ̀ wípé kí àbákọ̀ fi gbogbo ẹnu sọ olórí ìwúrẹ́ ọ̀rá happen to be an emergency olórí nǹkan kó ṣẹlẹ̀ nígbà coronation rẹ̀ ni olórí ìwúrẹ́ ọ̀rá happen to be invited láti wá jókòó wípé àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí if we search very deep that marriage ma be a contract marriage máa bọ̀ wá bòmí láṣìírí máa bọ̀ wá ṣe olórí fúngbà díẹ̀ that was why that woman left without saying anything if you say aṣọ olórí wúrà ọlá till tomorrow only wúrà ọlá will still speak good of the of kábíyèsí so ẹ má tiẹ̀ celebrate wípé divorce wáyé láàfin ẹ má celebrate wípé olórí Wúràọlá ó fi ààfin sílẹ̀ mm, mm, mm, there's nothing to celebrate about that divorce happens everywhere every day in every home torí ṣé torí pé ó jẹ́ ti kábíyèsí olórí Wúràọlá olórí Sílẹ̀kùnọlá Naomi just refuse to grow up you just have to grow up bóyá kábíyèsí ìbá ti wá àgbàlagbà kó jẹ́ wípé ipò olórí yé láàfin but i believe with this gbogbo council of elders ṣe bá a ní àwọn olóyè a dẹ̀ ní àwọn ìyá láàfin a dẹ̀ ní àwọn àgbààgbà ní ilé Ifẹ̀ àti ní ilé Yorùbá i hope they won't allow this thing láti bàjẹ́ i hope they won't allow this thing láti di wípé àní rí our beauty we love Olori, Naomi but our Olori just refused to face reality she just refused to grow up bóyá ẹ bá wa pé olórí ṣílẹ̀kùn ọlá wípé àdúró dè wọ́n láàfin kan gbé tadé ní káwò sí ààfin she has no right to leave the palace she won't she should go back and face what she signed for yes i'm a woman but èmi mọ̀ wípé ilé ọlá nínú ìyọnu there are price to pay tó bá jẹ́ wípé you are married to an ordinary man àbá ti sọ wípé you are brave stop celebrating olórí now that's not bravery mm-mm. what she did is not being is not bravery it's called being naive you are saying she's brave That was because she wrote an emotional letter expecting us to pity her, expecting her to say, yeah, no, some of us will not fall for emotional blackmail. No. She should go back there and finish what she started. Yes. Kó bá tún wèé kí bú mi. Kíyàn àgbààgbà kan lọ bá ìyá olórí sílẹ̀kùn ọlá kan bá wọn sọ̀rọ̀ níbi kíkan gbé àrẹ̀mọ kan gbé padà sí ààfin èèwọ̀ ni kí ló jẹ́ bẹ́ẹ̀ ọmọ kábísà ààfin ká ti ṣòro ààfin fún èèwọ̀ ni èlè dàgbà sákúrẹ́ o ilé gbèrò Oǹdó ìgbé padà sífẹ̀ kí olórí sílẹ̀ kan lájókòó jẹ́ you can't enjoy a, a, a normal marriage